الحمد لله الذي خلق كل شيء فأحسن خلقه فأحسن خلقه وترتيبه وأدب نبينا محمدا صلى الله عليه وسلم فأحسن تأديبه adúpẹ́ fún ọlọ́run bẹ allah subhanahu wa ta'ala kó sí àlékún kí a ti jẹ fánẹ́bà muhammad sallallahu ta'ala alaihi wa sallam ìtànà ah, gbéyẹ̀wò ní àsìkò yìí ni gẹ́gẹ́ bí a ti ń bára wa bọ̀ láti ibi ọjọ́ mélòó kan ọlá ti ń bẹ fún ìwà rere eléyìí tó jẹ́ pé nínú nǹkan gbòógì tí ìsìláàmù mú wá tó fi kọ́ wa tó sì fún ànábì wa Muhammad sallallahu ta'ala láti fi ẹwà Islam hàn ó ní ìwà rere. kí a mọ̀ ṣe èméjì nípa wípé gbogbo tí jẹ́ ìwà pátápátá yálà ó dáa ni àbó burú tó jẹ́ àdámọ́ tọ́lọ́run ti dá mọ́mọ́ ènìyàn kò sẹ́ni tí ò gbé wá sáyé o àwọn ẹni tí ọmọ bá bọ́ sí lọ́wọ́ àtàwọn tí wọ́n ń re ọmọ àwọn lọ́mọ ń jogún tó bá fẹ́ jogún tó bá jẹ́ àwọn ẹni ibi ni wọ́n àwọn ni wọ́n tẹ dáadáa ni wọ́n tẹ̀rì ni wọ́n parẹ́ mọ́mọ́lá lọ́mọ fi jogun aburú tí wọ́n bá jẹ́ ni eré àwọn ni wọ́n gbìyànjú ni wọ́n tẹ aburú tí ò bá máa jẹyọ nínú ìwà rẹ̀ rì pẹ̀lú ẹ̀kọ́ òye èyí tó lọ́lá àtàwọn ìwà tó rẹwà tó jẹ́ tàpẹ́lẹ́ tí wọ́n fi kọ́ tọmọ náà jogún kò túmọ̀ sí pé a dá ẹnìkan pé rere ni a fi dá kò síbi lára ẹ̀ wọ́n kọ́ kọ́ kọ́ kọ́ tí ò fi jẹ́ ní ibi ni bẹ́ẹ̀ náà ni ẹni ibi tó bá jẹ́ pé wọ́n rèé pẹ̀lú àánú ọlọ́run ọba àti kádàrá ọlọ́run lábẹ́ rírè tó dáa tó rẹwà tó jẹ́ tẹ̀sìn bọ́ọ̀nù ó sì gbé ayé nìyẹn o eléyìí ni ó jẹ́ ká mọ̀ nípa wípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa subhanahu wa ta'ala tó rán ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó tún ìwà rẹ̀ ṣe púpọ̀ débi tó ga tó lámì torí iṣẹ́ ńláńlá tó fẹ́ gbélé lọ́wọ́ tí ṣe islam fa inna makarimal akhlaqi sifatun min sifatil anbiya wa wasolihin ìwáre ìròyìn ńlá kan tó ga nínú ìròyìn àwọn ànábì ọlọ́run ni àti gbogbo àwọn tí wọ́n jẹ́ olódodo nínú ìjẹni ọlọ́run àti pètè sójú ọ̀nà ọlọ́run àti gbogbo àwọn ẹni rere pátápátá. biha tunalu darajati wa turfa'ul maqamat àwọn àyè eré ipò gíga téèyàn máa dé pẹ̀lú àwọn ìwà yìí kìí sí nǹkan tó kéré ọlọ́run bẹ̀rẹ̀ lẹ́dàá wa subhana wa ta'ala wá sà nábì wa muhammad lẹ́sà sallallahu alayhi wa sallam pẹ̀lú wípé ó kó àwọn ẹwà yìí jọ sára rẹ̀ sallallahu alayhi wa sallam ọlọ́run bá wá ń sọ fún wa wípé wa innaka la'ala khuluqin azim ìwà tí ó ga ní ẹwà ní àpọ́nlé ó ń bẹ lára wa nábì sallallahu alayhi wa sallam ọlọ́run fi eléyìí ròyìn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kásì wọn a máa gbàgbé ibi tọ́rọ̀ ti kan ìní àti gbogbo ẹnì kọ̀ọ̀kan tí ń gbọ́ wa yálà jẹ́ olùpèpè sójú ọ̀nà ọlọ́run àbá jẹ́ mùsùlùmí tí a mọ̀ ní mùsùlùmí òdodo ó wípé gbogbo ẹni tí ó bá tẹ̀lé ẹni tí ó bá ṣe islam ànábì ni ó tẹ̀lé o sallallahu alayhi wa sallam ní ohun tí ó sì jogún lára nábì òun náà nìwà rẹ̀ ẹ máa kíyèsí àwọn èèyàn nínú àwùjọ wa tí mọ̀nà sábà kan bíi ìṣẹ̀lẹ̀ kan bíi ọdún tó jọ mọ́ ti gbogbo mùsùlùmí tó bá ṣẹlẹ̀ nígbà náà wàá máa sọ pé ẹ fàfẹ̀fọ yìí ẹ fi àwòkọ́ṣe àníbà Muhammad sallallahu alaihi wa òdìgbà tọdún bá ṣẹlẹ̀ ìgbà tí èèyàn bá ti jẹ́ mùsùlùmí ó sì fẹ́ jẹ́ mùsùlùmí olódodo tí ó padà sọ́dọ̀ ọlọ́run tí ó sì rí ìsìláàmù mú dọ́dọ̀ ọlọ́run ìní ó kọ́ ṣe ìwà nábì sallallahu alaihi wasallam láti pìlẹ̀ dópin kìí sàsìkò kan péréte nínú àwọn àsìkò láwọn ọmọ wa sọ pé ẹ ẹ ẹ wọ láti ń bẹ fásìkò yìí kẹ ẹ sì torí eléyìí ń pe tara rẹ̀ kọ́ sí ànábì sallallahu alaihi wasallam torí bẹ́ẹ̀ ìwà rere yóò jìbò tahab wàtàálù oníjẹ́ àríra wa kó mọ́ra tó bá jẹ́ pé bí a ti ń hùwà láwùjọ yìí tí aburú gògó ń yìí tó bá jẹ́ pé ọlọ́run bá bá sí gàga ohun ti ń bẹ nínú igbá àyà ẹnìkọ̀ọ̀kan tọmọ ìyá rẹ̀ àbí sí èèyàn ẹgbẹ́ rẹ̀ ẹ̀rí pẹ̀lú àwọn ìwà ibi tí ń bẹ lọ́kàn àwọn èèyàn kọ̀ọ̀kan ó jẹ́ pé ahọ́n wọn ó dùn síra wọn ṣùgbọ́n ọkàn wọn kò ó sì jìnnà síra wọn púpọ̀ ọ̀kan náà àfáà tó kọ́ mi lẹ́kọ̀ọ́ wọ́n ní bẹ́ẹ̀ bá rán mi ní Ghana kí n fẹsẹ̀ rìn lọ mo lè lọ ìní sọpẹ́, pé dà mí láàmú ìní sọ kó wàhálà bá mi wọ́n ní mo sá mọ̀ pé wọ́n pa lówe ni wọ́n ní mo máa lọ màá fẹsẹ̀ rìn lọ yín sì débẹ̀ ńjọ́ kan yín sì fẹsẹ̀ rìn wá sí orílẹ̀-èdè padà màá sì débẹ̀ ńjọ́ kan wá jábọ̀ ó ní ṣùgbọ́n tẹ́ ẹ bá rán mi ní inú ọ̀rẹ́ mi tá a jọ ń sùn lórí bẹ́ẹ̀dì inú rẹ̀ pé kí n lọ wo ohun ń bẹ ń bẹ kí n má bọ̀ wá ó ní màá kọ̀ jálẹ̀ o pé tálùkì àmọ́ oṣù dé mo lè mọ́ débẹ̀ o onítọ̀hún tá a sì lè dénú rẹ̀ tá à ń wí làjọ ń sùn làjọ ń jí làjọ ń pàdé kẹ́lẹ̀ mọ bí ìrìn àjò inú ọkàn ọmọ èèyàn ṣe burú síra wọn tó tó bá jẹ́ pọ́lọ́ sí gàgá ni yóò jìnnà ibi tá àti yàbàrá ká tó pàdé ẹlòmíì yóò jìnnà o torí pé yẹn ò rí èròǹgbà rẹ̀ sí ni ọlọ́run mọ̀ọ́mọ̀ fẹ́ fi wá lọ́kàn balẹ̀ ó fẹ́ fi ìṣẹ̀mí rọ̀ wá lọ́rùn ni òjá máa rí ti ń bẹnu ẹnìkan kí ni sì ń fà á àìníbẹ̀rù ọlọ́run ba àìkọ́ṣe àwọn ànábì ọlọ́run alayhi musallatu wassalam ọ̀kọ̀dẹ̀ hasan nabiyu sallallahu alaihi wasallam ala husnil khuluq anabi wa muhammad sallallahu alaihi wasallam kò fi ọ̀rọ̀ ìwárí kò kéré ẹ̀ o kò kéwọ́ kúrú lórí ìwárí ó tẹnumọ́ púpọ̀ ọwọ́ àmọ́ wàjámà wàyájìmọ̀ ọ̀bẹ́ náà takówá wà ọ̀sùn lùkọ́lù ọ̀pọ̀lọpọ̀ ọgbà tá nàbì bá ń sọ̀rọ̀ ní máa pàbẹ̀rọ ọlọ́run bá pọ̀ mọ́ ìwà rere nínú ọ̀rọ̀ rẹ̀ sallallahu alaihi wasallam ó ní aksaru ma yudkhilu an-nasa al-janna taqwallahi wa husnul khuluq ọ̀pọ̀ tí máa ṣokùnfà kéèyàn ojú ọmọ àlùjánà ó ní ìbẹ̀rù ọlọ́run àti ìwáre ìwáre bí èèyàn bá pàdánù bóòlù yìí ó tẹ̀ sí jẹ́ oníbẹ̀rù ọlọ́run tí ó sì níwà torí bá a bá wo islam láti bẹ̀rẹ̀ dópin nǹkan méjì ní jẹ́ islam ìwọ̀ sì ni nǹkan méjèèjì náà ìwọ̀ ní Islam láti bẹ̀rẹ̀ dópin ìwọ̀ ń wá jẹ́ níta pínsọ́nà méjì àkọ́kọ́ ni ìwọ̀ tọlọ́hun lẹ́yìn náà ni ìwọ̀ tèèyàn gbòǹtí jẹ́ Islam pátápátá ìwọ̀ ọlọ́hun ìwọ̀ èèyàn lóbi jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ títúbá téèyàn bá ṣẹ̀ lọ́hun tí kò sì ní tọmọ èèyàn nú. No ọlọ́run náà ni ó dojú kọ pé òun àforíjì àforíjì ọlọ́run dùn ún lé bá níbi kéyìn ó ṣẹ lọ́hùn torí pé tó bá jẹ́ pọ́kàn ẹ̀ mọ́ tó ronú tó kábàámọ̀ lóòótọ́ yóò ra àforíjì gẹ́gẹ́ bí àdéhùn ọlọ́run àmọ́ ọlọ́run ọba kò ṣetán àti gba ẹrú tó jẹ́ pé èèyàn ló ṣàbòsí fún èèyàn ló ṣe níkà èèyàn ló ṣe níbi tó sì wá kábàámọ̀ pé àwọn ti túbá títí tó fi lọ wáyọnú ẹni tó ṣe níkà ẹni tó ṣe níbi ẹni tó bá tiẹ̀ jẹ́ gbogbo ọ̀nà kódà bó ń tọ́ wọn bá ṣe láyé mọ́ kì í ṣe pọ́rọ̀ parí síbẹ̀ yóò tún wá wọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí onítọ̀hún yóò wá wọn kàn yóò wá wọn ọmọ ẹ̀ kàn kó tó lè di wípé kò tẹ̀ wá nínú nǹkan kan ṣe pẹ̀lú onítọ̀hún mọ́ a jẹ́ pé kò ní sẹ́nì kankan nú àwọn tí ó jẹ́ èèyàn onítọ̀hún tí ń bẹ láyé mọ́ àbí tó tẹ̀ rí wọn tọpa mọ́ yóò ṣẹ̀ wá kù síbi wípé kó máa ṣiṣẹ́ rẹ̀ àálàmọ́ láti lágbẹ̀ẹ́ lé pé ṣiṣẹ́ rẹ̀ ń bá pọ̀ ju aburú tó ti tẹ̀síwájú lọ ó ṣẹ̀ṣẹ̀ kó báyọ̀ ní ọlọ́run àpàdé eléyìí ó jẹ́ ká mọ̀ yìí pé a ní bùkátà sí ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ìwà àbòsí sáwọn èèyàn àti àwọn ìwà èérí èyí tó jẹ́ pé a lè fi pe ní ní ẹni re a ní bùkátà sí ká ṣàkíyèsí àárín yẹn púpọ̀ bẹ́ẹ̀ ìwà rẹ̀ Eh, kò kéré gbogbo ohun tí bá jẹ́ wàá rẹ̀ ò kéré nínú ẹ̀ ní tọ̀lá kọ́tùlù wájì nínú ẹ̀ ní kí èèyàn ó jẹ́ ní tí mìíràn tújú ká gbogbo àwọn kan tọ́nu èèyàn lè ṣèbó kéré tí wọn ò kà kún yìí àwọn ọmọ èèyàn tí wọ́n lérò pé ẹ̀sìn ọlọ́run bá kò lákàtúnú ẹ̀sìn yìí àwọn èèyàn ń fi ń ṣe àbùkù fáwọn èèyàn láti mọ̀ pé ó nítumọ̀ wà ní sọ́kùnrin tí máa dijú pinpin un tí máa fúnjú pọ̀ un wọ́n ní ẹ̀rẹ́ lòmíì lọ́bẹ̀ ẹ má ràn wá lọ ẹ jẹ́ kẹ́lòmíì lọ bá àwọn òtí ẹ̀ àìtẹ́ ẹ fẹ́ rójú ẹ̀ òótọ́ sì ni bí ti máa ṣe ń ti ẹnu. wàbá bílù màrúf béèyàn ti wò ó jẹ́ tálíkà tó ó yẹ kéèyàn ó ní ọ̀rọ̀ bí ò bá ní nǹkan kan láyé téèyàn tún lè máa bẹ kó tún mọ́ lọ́rọ̀ rẹ̀ ẹ rí i pé àwọn Yorùbá máa ń sọ bẹ́ẹ̀ wà níyà ẹni bí ò bá tẹ̀ ní nǹkan kan ó yẹ kó lọ́rọ̀ rẹ̀ lẹ́nu àwọn Yorùbá ti ń sọ báyìí pé wọ́n àdámọ́ ni wọ́n fi ń sọ̀rọ̀ ẹlòmíì ọ̀rọ̀ ẹnu ẹ̀ burú ọ̀rọ̀ kò sí kódà ẹ wà dáadáa sí láyìíká rẹ̀ nínú nínú ọ̀rọ̀ kò sí dáadáa lójú kò sí wàre nírìsí nírìn bẹ́ẹ̀ náà ni kò sí wàre wàkàfòlì àdà ànínáàs ká máa sọ́ra kó má jẹ́ pé ọ̀dọ̀ wa ńlá fi ṣẹlẹ̀ sáwọn èèyàn ká máa kéè sáàrin yẹn kó jẹ́ pé kọ́kọ́rọ́ ìdẹ̀kùn àwọn èèyàn òun là á mọ̀ jẹ́ pé tá a bá dé àwùjọ kan àwọn èèyàn wọ́n fẹ́ kó tì wá wọ́n fẹ́ máa wá wá wá ẹ dákun àní sínlé àní káwọn ọmọ wa máa bọ̀ lọ́dọ̀ yín bíi ni kí wọ́n wá jókòó gbogbo èèyàn lè ṣe bẹ́ẹ̀ àwọn tí wọn bá ń sọ pé àwọn ò ní pé ẹni ibi ni wọ́n ọmọ wọn lọ wọ́n ń lọ ni. àníbùkátà sí ká rí wípé kọ́kọ́rọ́ ọ̀dẹ̀kùn káwá jẹ́ àgádágodo fìtínà bí fìtínà bá ń bẹ pẹ̀lú wọn tẹ́lẹ̀ kó jẹ́ pàwọ́ àlámọ̀ ti pa ìdààmú wọn ó fi dópin oníjẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá wá ń wá àánú ọlọ́run kó jẹ́ pé sábà bí wa ni ó ti mọ̀ rí i pé àkódà àdúpẹ́ o ọlọ́run fi eh, bàbá ìkẹ́ wa tọ́lọ́run fi mọ̀mọ́ yìí ṣàánú wa tọ́lọ́run fi mọ̀mọ́ yìí ṣe eh, aláàánú wa lọ́rọ̀ yìí o àwọn èèyàn kan náà ni wọ́n ń sọ bẹ́ẹ̀ fún nínú bẹ́ẹ̀ wọ́n sì ń rìkọ́ọ̀dù wọn wọ́n ń rìkọ́ọ̀dù gbogbo ẹ̀ka lè wọn lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. ẹnu ńlẹ̀ lòmíì fi ba tẹlòmíì jẹ́ nínú ọmọ èèyàn wọ́n pè dá sọ́rọ̀ wọ́n bi léèrè ọ̀rọ̀ tí ó sì sọ tí ó mọ̀ nípa èèyàn ẹnu ló fi ba tẹlòmíì jẹ́ ahọ́n ló fi ba tẹlòmíì jẹ́ bàbá ní ká lẹ́kítọ̀ kan odidi lẹ́kítọ̀ kan lórí ahọ́n lọ́tọ̀ nínú wàá rí káwá mú ahọ́n ìpàtàhánkó ẹ́písòòdù kan ní lọ́tọ̀ tó yẹ ká pàkíyèsí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń kábàámọ̀ tí ó fahán sọ lónìí kò tí ì rí tan rẹ̀ kò tí ì rí tán. <coughs> bákan náà ó ní àárí àdìsí anábà Muhammad sallallahu alayhi wa sallam tí Abi Darda radiyallahu tó gbà wá wípé ma min shay'in afqalu fi abdi al-mu'min yawm al min husn al wàyìn lọ́ha yẹ́dùgbẹ́dù fa ìṣe wọ́n ní nínú nǹkan tí màá jẹ́ kó sùn wọ́n iṣẹ́ ọmọ èèyàn tí wọ́n fi bá àná pàdé níjọba rẹ̀ kìí àná wọ́n ní ìwà rí a jẹ́ kó sùn wọ́n iṣẹ́ rẹ̀ kó kún kẹ́kẹ́ wàyìn lọ́ha yẹ́dùgbẹ́dù wọ́n àṣà gbẹnu ẹbí wọn léèrè ẹbí wọn léèrè nǹkan àrárá eléyìí kò mọ̀ lẹ́pọ̀ lójú ìbámu sọ bẹ́ẹ̀ kò lẹ́pọ̀ lójú ńlá ti ń kàyé o pé wàyí náà lọ́ha yóò bẹ gbèdòlè fáhíṣ ẹni tí ìwà ẹ̀ ò dáa àlìbáàzì tí ahọ́n rẹ̀ náà ò dáa gbèsè pé tí wọ́n bá tọ́ ọbẹ̀ sí láhán gbèsè pé kò ní dùn ìmọ́tò wọn ò bá sọ̀rọ̀ jáde àwọn èèyàn ti mọ̀ pé àwa o ara tèmi kọ̀wọ̀ sí o ẹ̀ à lè kojú eléyìí bí wọ́n bá jọ ń bẹ nínú àwùjọ kan nǹkan kan ń pa wọ́n pọ̀ èyí tí ahọ́n ẹ̀ tó korò yẹn ń bí ọ̀rọ̀ a máa ṣokùnfà kí wọ́n kórìíra irú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ wá rí ibi tó burú sí gan tá a fi ń pàkíyèsí ọ̀rọ̀ yìí ni tí èèyàn wá jó níwáàsí tí èèyàn ewu wo àsìkò tá a wà yìí tí ayé di ntólújára wọn bí àwọn èèyàn ti máa ń wí ẹwọ wo èèyàn ẹnu sọ tó lóun pé kò sójú ọ̀nà ọlọ́run ẹwọ àwọn èérí tí ń jáde lẹ́nu àwọn èèyàn kódà lónìí olónìí tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí lọ́sàn kan lórí fóònù ẹnìkan tí èyí ṣe mùsùlùmí òun kan ó ní ẹgbọ́n tá a fa ìṣẹ́wí lóye wọ́n máa ń pè ní bàbá agége ògbà tòró gbà ẹ̀ wá ẹni tá a máa ń pè ní bàbá agége ni nígbà tí mi náà wà gbọ́n tí obìnrin tí èyí mùsùlùmí tó gbé wá ó ní bàbá agége wa ń sọ wípé ànábì sallallahu alaihi wasallam ó ní máa ń pàyàwó rẹ̀ wa Aisha radiyallahu ta'ala láṣẹ nígbà tí bá ń sin òkú oṣù pé kó lọ fọ ìdí tó bá wá fọ abẹ́ tán ànábì yóò wá yóò wá bá lò pọ̀ tóyé ẹ worú nǹkan tí torí pé bẹ́ẹ̀ ò bá tún bá kóńgbé irú eléyìí yóò jẹ̀bi ọlọ́run tó gbèrò sí àmọ́ ẹni tí èsè mùsùlùmí wá gbé ọ̀rọ̀ yẹn wá ipò ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ mọ́ kọ́mẹ́ǹtì ọ̀rọ̀ ṣé wọ́n lọ rẹ́ǹtì ẹni tí ń sọ̀rọ̀ yìí ni àbáfà ni wàláì sùn ọ́bìlà mo sì gbé fóònù lọ́wọ́ mo sì ń mi rí báyìí ó ní ẹ mọ kọ́mẹ́ǹtì kí n máa kà ó torí òun ò bìlífù pé nìkan lè jẹ́ mùsùlùmí òdodo kó mọ̀ sọ báyìí sànà bí ẹni tí ń sọ̀rọ̀ òun ti ṣe mùsùlùmí. ọ̀rọ̀ tó sì sọ̀hún àwọn kan sọ pé Allah akbar ṣéwù ṣéwù láwọn tí wọ́n pèrè àwọn mùsùlùmí ó tún sọ àìmọye ọ̀rọ̀ míì tó burú jù bẹ́ẹ̀ lọ wàláì sàn bìlà bẹ́ẹ̀ làwọn èèyàn wá pọ̀ lórí kinní tó ń pè ní social media yìí táwọn èèyàn dá náà tó jẹ́ pé wọ́n lè mọ́ lè tán rẹ̀ tí wọ́n fi kó láyé wọ́n lè mọ́ tán rẹ̀ kan ti lé kúrò ní Islam ló díẹ̀ ẹlòmíì nínú ìwà nínú ọ̀rọ̀ nínú ahọ́n ibẹ̀ láti rí ihun tí ó fi ti àwọn èèyàn kó dànù nínú ọgbà Islam pátápátá bí ìgbà tó jẹ́ pé òun ni man ọlọ́run tó jẹ́ pẹ́ni tó bá fẹ́ ni ó wọlé sínú islam ẹni tí ò bá fẹ́ ni ó jáde ẹnìkan kan wọ́n yìí ṣe léyìn torí pé ojú òpó ọlọ́run ọba àti tànàbí sallallahu ta'ala sallam ó ti fojú hàn àlẹ́ ilmu qala Allahu wa qala rasul ìmọ̀ ẹ̀sìn wà ní pé ọlọ́run wí ànábì wí sallallahu ta'ala alaihi wa sallam ní tó kàn kò sí ni wípé ká wà tọ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ tó pẹ́ni tá ń tù tá ń tù tá ń sà tá ń pààlọ́ fún tí ò sin lọ́hùn tí ò gbọ́ sọ lọ́hùn kò dìgbà tá a bá búyà aláya ẹ̀ kó tó gbọ́ bẹ́ẹ̀ sì ni kò dìgbà tá a bá bú bàbá ńlá bàbá ẹ̀ kó tó ṣe ẹ̀sìn ọlọ́run ọba. ìyá wa aisha ọ̀dọ̀ yà lọ́wọ́ tààlà nìha nínú àdìsí tiwọn náà táwọn ọmọbìnrin lọ́sọ̀dì sí ọlọ́run ọba sọ̀lọ́lọ́ sọ́là wọ́n ní iná lè múmi na múmi ní òdodo làyúdúró kò bí ọ̀hún sí ní kólìkì yìí bẹ́ẹ̀ yẹ tẹ̀ sọ́ọ̀hìn alkọ́ì yóò máa ní èrè jẹ yóò máa gbà yóò máa lébá látara àwárí tọ́lọ́wọ́n bá fún un tí ó sì máa gbé dépò ẹni tó gbààwẹ̀ tó sì tún dìde tòun sílà lóru ìyàwó sàlùgbẹ́lẹ̀ ìwà ṣe ìwà rí a máa gbéyàn dépò yẹn láì ṣe kó gbààwẹ̀ kò sì dìde síná sílà lóru ìmọ̀ ládàtà àmọ́ fẹ́ni tó gbààwẹ̀ lọ́sàn-án tó tún ṣàìsùn lóru tó tún dìde aláwẹ̀ mọ̀ ríru ládàbẹ̀ tóun náà bá tún wá dìde lóru tó tún gbààwẹ̀ lọ́sàn-án kọ́ ẹ̀rí péré ǹjẹ́ yóò tún sọ òní ẹni wà á rí yóò mọ rírú ẹ̀sán bẹ́ẹ̀ tó náà bá tún wá ṣe ìyáàmù lọ́sàn-án tó tún wá dìde lóru ńkọ́ èrè ó tún wá pọ̀ gan. nínú àdìsí imam muslim àti bukhari àdìsí anas ọmọ malik radiyallahu ta'ala anhu ó ní mọ́ masasu dibajan wàlá hariran aliana min kafi rasulillahi sallallahu alayhi wa sallam ìfọwọ́pa aṣọ rí aṣọ gọgọ wú àbásọ àláàrí tí mo wá rí wípé ó wá kúnná ó lẹ̀ ju àtẹ́lẹwọ́ ànábì lọ ó ní kò sí ìrírú aṣọ bẹ́ẹ̀ tó kúnná ju àtẹ́lẹwọ́ ànábì lọ sallallahu alaihi wasallam wàlá ṣàmọ́mùtò rọ́hì àtàǹkọ̀t ìgbóòórùn nǹkan rí átọ́bàmí rọ́hì àti rasulillahi sallallahu alaihi wasallam tó dùn ju òórùn ara ànábì lọ sallallahu alaihi wasallam wàlàkọ̀dẹ̀ kọ̀dámtò rasulillahi sallallahu alaihi wasallam ashara sinin ashara mo sì wà lọ́dọ̀ ànábì fọdún mẹ́wàá tí mò ń ṣe kídímọ́ bí torí aná sì gbé ọ̀dọ̀ ànábì ó gbé nílé ànábì sallallahu alaihi wasallam ó ní fàmọ́ kọ́là lé kọ́tù òfin ànábì ò kò fẹ́nu yẹ̀gẹ̀ mi rí sallallahu ta'ala sallam ìlàákìlá hàdà hadith kò fẹ́nu tàbùkù mi kódà ó tún sọ nínú àdìsí náà pé wàlá kọ́là lè ṣẹ́yìn fa àlìtùhù lè mọ́ fa àlìtà kò sọ fún mi rí pé èyí sì tó wàá ṣe báwọn wà láàrin ṣe ń là máa fún kò sì sọ fún mi nípa nǹkan tí ì ṣe pé aláàfà ò ti ṣe kí lòun retí tó dìgbà tá a bá ń sọ̀rọ̀ eléyìí ló tún mọ̀ túmọ̀ sí pé àwọn àwọn àwọn ọmọ tí wọ́n rí ńgbà náà pẹ̀lẹ́ sí wọn gbẹ́kọ̀ọ́ torí ntí ntí ntí anasi fi parí ọ̀rọ̀ yìí rọ́dí aláwọ̀sálà ni ó ní kò túmọ̀ sí wípé ká má sọkún ọmọ nǹkan ó yẹ kó ṣe báyìí in tí ó yẹ ká gbọ́yé mẹ́ ni pé á àwọn ọmọ ìgbà náà mọ̀ gbẹ́kọ̀ o débi pé ànábì ò sọ fún mi pé èsè tó fi ṣe yìí hùn èsè tó fi ṣe yìí sallallahu ta'ala sallam wa adà nàbí sallallahu sallam husna li khulqi min kamali iman òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu sallam ó ka ìwà rere ó kà kún in máa sọ ìmánì di pípé ó ní akmalul mu'minina imana múmìnì tí ìmánì ẹ̀ pé ẹni tó pé jù ní ìmánì nínú múmìnì ahsanuhum khuluqa òun náà lẹ́ni tí wà rẹ̀ bá dáa jù ó túmọ̀ sí pé a máa dáa níwájú jọra wa lọ. ìwà rere a máa fi rere kún o torí kò sẹ́ni tí ò níwà o nínú kó dáa àbí kó burú kò sẹ́ni tí ò sì jogún kankan níbi tí wọ́n ti rèé kó dà kéwú tá a ké yìí àwọn olùmọ̀ wọ́n máa ń sọ wípé kẹ́nìkan àbí bóyá àdìsí kan tẹ̀ sọ fún ìgbà tẹ̀ mistake wípé ọ̀rẹ́ tẹ́ ẹ bá yàn ẹ kíyèsí dáadáa o ó débi ẹ̀kọ́ tá à ń kọ́ yìí náà gan ó dé a ní ọ̀dọ́ ta ńlágbájá ti kéwú tọkàn ẹ lè báyìí tí gbẹ̀ràgà ẹ pọ̀ báyìí wàláì wọn jogún ẹ gbogbo ìgbà téèyàn ó bá máa sin nǹkan kódà iṣẹ́ ọwọ́ tí ọ̀rọ̀ èèyàn bá pọ̀ nídìí iṣẹ́ ọwọ́ nídìí kéwú nídìí gbogbo téèyàn bá ń ṣe láyé ó ẹ̀ nìkan ni àwọn èèyàn máa ń ṣe mistake nínú ẹ̀kọ́ kéwù yìí ó yẹ ká lè ẹ́ńfàsì lórí ẹ̀kọ́ ti kéwù gangan torí pé ìpèpè tá à ń pèpè à ń pèpè sẹ́sìn ni wọ́n mọ̀ ẹ̀yìn mọ̀ gbọ́ táwọn sọ pé àmọ́ sì fi sí ilé kéwù ilé kéwù ni wọ́n fi sí ilé babaláwo ló fi sí tó ń pè ilé kéwù tóyé ọmọ kan ti ilé kéwù dé yóò gbé àdéhìí kalẹ̀ ìbáàjẹ́nu tíra ni wọ́n ní tíra ni ìbáàjẹ́nu nóòtù ni wọ́n kọ sí yóò mọ̀ pé kọ́lá rasulullah sallam yóò mọ̀ ka alhadis alkudisi yóò mọ̀ ka hadis anabi sallam yóò mọ̀ ka mọ̀tọ́lá yóò ka adab ọmọ kan sì dé òun ní òun ń jó aláǹgbá òun jó kọkọ bó bá jẹ́ pé pọ́ọ̀sì tẹ̀sí ń ṣe bẹ̀ àbí tẹ̀sí ń ṣe omi ọbẹ̀ àbí ṣe wédú lójú aláǹgbá sí tí ń jó ṣé ẹ̀ ní ké mọ́ ọ̀bí mi sì ń bẹ tóun náà ti ya kò dárò tí àpótọ̀ ọmọ yìí gan tó bóyá yóò sọ pé àdúrà òun ti gbà ní o àbí bákan torí àwọn ọmọ kan bẹ bẹ́ẹ̀ tó yẹ kí n tí wọ́n jogún nù bàbá ilé kéwú náà wọ́n sì fi wọ́n sí àwọn èèyàn ṣàkíyèsí ọkàn ó le inú ó le yóò di pinpin tóyé kò ní lẹ̀ fáwọn èèyàn ibì kan ni wọ́n ti jogún ẹ̀ gbogbo nǹkan yìí làwọn èèyàn ó kíyèsí kódà bí màá bá kéré tí wà pọ̀ àánú ọlọ́run bá ní o torí pé tí màá bá pọ̀ tí wà rí kéré yóò bà sẹ́yìn jẹ́ láyé yóò tún bàjẹ́ ń jọ gbọdọ̀ rẹ̀ kíyàmà wàlíyàn rògbìlà ànábì sallallahu alaihi wasallam ó tún ní wàlíkálímọ̀tù tọ́yìbá sọ́dàkọ̀ kí ọ̀rọ̀ ó dáa káhún lẹ̀ káhún lẹ̀ ẹ̀ sàárà ni ẹ gbọ́ tí yorùbá àdéhìsì kan bẹ lọ́dọ̀ yorùbá tó sì yege wọ́n ní pẹ̀lẹ́ ó lakọ̀ ó ṣe kí ni ó labo akọ ẹ̀ náà ni pẹ̀lẹ́ gan tó bá jákọ ìyẹn ó tún jẹ̀gbá sí lórí ẹ̀ ni wọ́n ní ṣé bó ṣe ọba wa lòun ti bẹ̀bẹ̀ wọ́n ní ṣé bó ṣe máa ń bẹ̀bẹ̀ nìyẹn ẹlòmíì ó sì ṣẹ̀ṣẹ̀ tó tóbi pẹ̀lẹ́ rẹ̀ ó jábo wọn ni ah kódà àjẹpẹ́ ní ṣe ní ṣéèkì lóòótọ́ ni ọmọlúwàbí èèyàn ni ó lákànlẹ̀ kódà wọn tún máa sọ fún pé à ah, kò tó bá wọn kò tó bá wọn ẹ máa lọ ẹ máa lọ à ah, kò tó bá wọn rárá bẹ́ẹ̀ ni tó ṣe é sì tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwà ló sọ́dọ̀ ẹni rere ló sọ́dọ̀ ẹni gíga torí ẹ̀ ni wọ́n ròyìn ànábì sallallahu alaihi wasallam ó ní ọ̀tàbà súnmùkà fi wájì àkíkà sọ́dàkọ̀ kó o tẹ̀ rẹ́rìn-ín músẹ́ yóò jẹ́ káwọn èèyàn padà wá bọ́ ọjọ́ míì ọjọ́ ẹ ọ̀kan tó sì rojú kókókókó àwọn èèyàn wọ́n tẹ̀ tilẹ̀kùn ọ̀dọ̀ wọ́n bò na ọ̀dọ̀ rẹ wọ́n bùdíwọ́ pátápátá ni páwọn òtún débẹ̀ mọ́ nínú kàtà ní bùkátà sí ká kíyèsí nínú wà kásáré yànnà náà ẹ̀kọ́jọ́ tó lọ lára ẹ̀ ní anyakuna linsanu kẹsíra lìhàyà ó yẹ tí àwọn bá ti máa ròyìn yàn pé ó ní tìjú gbogbo ẹni tó bá jẹ́ láyé wọn níbẹ̀ tó á sì rí bó ṣe lọ́lá tóun náà wọ́n ní ah, ó lápọ̀nlé o àwọn àpọ̀nyàn lé o àwọn ní kò sí ni àti tẹ́ ẹ̀ bá rí yóò dá yín lóhùn yóò dá yín lóhùn yóò gbọ́ tẹnu yín àwọn kódà bí bùkátà yín ò bá bí yá yóò gbọ́ tẹnu yín àyà ìtìjú ní jẹ́bẹ̀ kọ̀lé ìlàlẹ̀ àdà wà ní kìí fẹnu sáta yẹn o kìí kàyàn lábùkù àwọn ní àkódà mo lè jẹ́rìí sí ní tẹ́ ń sọ yẹn àníjò ní àwọn ni wọ́n ń sẹ́wọ́ sí wa pé tẹ́ ń lọ tá ń lọ ni ká gbé yín tẹ́lẹ̀ lérò pé irú ẹni òun tún lè dúró fún yẹn kó òun fẹ́ gbé yẹn lọ́kọ̀ wọ́n mọ̀ fèrò yàn àwọn èèyàn bẹ́ẹ̀ kẹ̀sí ìràsọ́lá dáadáa rẹ̀ ó pọ̀ wọ́n ní bọ́ bá sì jẹ́ pé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè rí lágbájá ni a ò súnmọ́ kí bùkátà yín ò bí ya àbí kó bá yín kó bá yín wẹ́ni tó ràn yín lọ́wọ́ ẹlòmíì sì ni wọ́n mọ ẹnìkan ní tí ń bá tí àdánwò àbí bùkátà ó bá ga tí ó ràn mí lọ́rùn ìnídéwájú lágbájá ẹnìkan sọ bẹ́ẹ̀ rí iwájú lágbájá tí wọ́n sì láwọn ní dé yìí olówó tí ń fẹ́ dálẹ̀ ni ṣùgbọ́n nígbà míì tí ó bá sànú èèyàn náà ẹ gbọ́ ohun tó jẹ́ pé tẹ́ ẹ bá gbọ́ mi mọ̀ láyé ẹ mọ̀ ronú ẹ̀ ni àwọn kan wá ti ń tèkì sáǹdì pé àlàyé kọ́ báyọ̀ pé bùkátà ìṣòro inú ọ̀rọ̀ àrán mi lọ́rùn èmi kọ́ èmi gbé déwájú lágbájá ìdàkejì ẹ̀ níta wá ń sọ yìí tá à ń pè sọ̀lá ìyẹn ò tó pọ̀ sọ̀dúkọ̀ lisan ẹ jẹni tí wọ́n mọ̀ lódòdòdó àwọn lábá máa ń ṣe kinní kan wọ́n ní ọ̀la á ah, máa ń dànà ṣe àlà kò sí nǹkan kan báyìí tá ọlọ́run bá kádàrà pé àṣírí bò á ké sí yín ẹni tó sọ báwọn ní lárúbáwá fẹ́ tó jẹ́ ni ọlọ́run ẹ̀yin kọ́ lẹ́ẹ̀tún lọ bá àmọ́ tó fi pè yín láṣìírí bá bò tó bá ti lè fẹnu àsọ pé ìjà àná ṣe lùkàlímù sí nǹkan kan bá dọ́wọ́ wa á pè yín Yorùbá náà máa sọ ọmọ èèyàn ni pé ah, bùkátà tẹ wá bá wà yìí kò bá nǹkan kan lọ́wọ́ wa àmọ́ tọ́lọ̀ ń bá bà sí àsìkò yìí tí ó sì ṣe bẹ́ẹ̀ lóòótọ́ láì jẹ́ pẹ́yìn ilẹ̀ padà lọ́ba nínú wàá rí ló wà. kọ̀lílà kàlám wọn yìí ró ẹ̀ nílẹ̀ nìkan tó jẹ́ pé ọlọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n ń pè ní talkative tí ẹ̀ bá jẹ́ talkative ẹ̀ mọ̀ sá fún un kò sínú wàá rí wà ní ọkọ̀ òkè pé àmọ̀ ríra àmọ̀ ríra torí wọn fẹ́ kó dọ́rọ̀ bá eléyìí ń bẹnu ṣèṣe ẹ nítàfin ní máa mọ ìrọ̀ kéré tá a bá fẹ́ máa mọ ẹni rí ẹni tó wá jẹ́ pọ̀rọ̀ kéré òun náà iṣẹ́ rere rẹ̀ ó pọ̀ wọ́n ní à iṣẹ́ bó ti sọnù àbúrò bá ṣẹ́kọ̀ọ́ tó ti sọnù yóò ṣe ẹ ásínú ásínú ẹ ti mọ yóò ṣe tó wíwùn lágbára ọlọ́run ọ̀rọ̀ pọ̀ ń bẹ o ó ti tó nǹkan tá a tún lè dálẹ̀ táàfin ṣe tọ́fíìsì mi pẹ̀lú ògùn ọlọ́mọba kọ́lọ́n kó o bá náà taqabbal minna sọ́ọ̀lì àmọ́ ni ọ̀ká fúra náà إنك ولي ذلك والسلام عليكم ورحمة الله وبركاته